ní tẹ̀léǹtẹ̀lé ní tẹ̀léǹtẹ̀lé ní tẹ̀léǹtẹ̀lé ní tẹ̀léǹtẹ̀lé means consecutively ní tẹ̀léǹtẹ̀lé means consecutively ó ṣàlàyé àwọn ìgbésẹ̀ náà ní tẹ̀léǹtẹ̀lé ó ṣàlàyé àwọn ìgbésẹ̀ náà ní tẹ̀léǹtẹ̀lé